الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الوقت هو الحياة وهو العمر الحقيقي للإنسان وجعل حفظه أصل كل خير وزياء أصل كل شر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له ملك وله الحمد وهو على كل شيء قدير أشهد أن محمدا عبده ورسوله القائل نعمتان مكبون فيهما كثير من الناس الصحة والفراغ صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فيا عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن الليل والنهار مراحل ينزلها الناس مرحلة مرحلة ينتهي ذلك بهم إلى آخر سفرهم فإن استطعت أن تقدم في كل مرحلة زادا بما يعن لديها فافعل ويا عباد الله إن ممن تتبع أخبار الناس وتحمل أهوالهم وعرف عرف كيف يقضون أوقاتهم وكيف يمدون أعمارهم عرف أنهم مضيعون لأوقاتهم محرمون من نعمة استقلال العمر واغتنام الوقت ولذا نراهم يحلون أعمارهم فيما لا يعود عليهم بالنفع ولم يعرف ولم يعرفوا أن كل دقيقة بل كل لحظة تمضي من عمرهم تقربهم من القبر والآخرة وتباعدهم عن الدنيا وقال بعض العلماء كيف يفرح بالدنيا من يومه يخدم شهره وشهره يحجم سنة وسنته تحجم عمره وكيف يفرح من يقوده عمره إلى أجله وتقوده حياته إلى موته ولقد عني القرآن الكريم في الوقت من ألوان شتى وبصور عديدة فقد أقسم به في مواطن عديدة وبأجزاء منه مثل قوله تعالى بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر بسم الله الرحمن الرحيم والليل إذا يغشى والنهار إذا تجلى بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر وهكذا ومعروف أيها المسلمون أن الله سبحانه وتعالى إذا أقسم بشيء دل ذلك على آميته وعظمته وليعرضها وينبهونها على جليل منفعته وبين لنا سنة المطهرة أهمية الوقت وقيمة الزمن تقرر أن الإنسان مسؤول عنه يوم القيامة عن معاذ بن جبل رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا تزول قدم عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وعن علمه ماذا عمل فيه أخذه الترمذي وغيره بسند حسن هذا كفو الله أبا aláàánú Ada ọlọ́pẹ́ olóorí alámọ̀tán ọbẹ̀ ọba ọba tí ó ń ṣe ayé ó sì ṣe ọjọ́ orí èyí tọ́jọ́ ọjọ́ orí ó fún ọmọ ìdẹ́ ènìyàn pé òun náà wà fi lògbà bẹ́ẹ̀ ló ti wá ṣe gbogbo òpìlẹ̀ orí ìdá pé kọ́ wà lára àsìkò ṣùgbọ́n tí ẹ bá fẹ́ pàdánù ìṣẹ̀mí ayé yẹ̀ kí ni ó ta pàdánù àkókò àsọ̀rọ̀ bá nínú ìjọsìn ẹrúsọ ọlọ́run bá ní ṣe sí ọlọ́run bá ti ní ẹni tó sọ nínú ọ̀tẹ́ náà báyìí pé ìdára méjì kan bẹ̀rù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n pàdánù ìdára méjì náà alákọ̀ọ́kọ́ ni àlàáfíà ẹlẹ́ẹ̀kejì ni gbéráyè àlàáfíà sí ayé ìdẹ̀ra ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó pè méjèèjì kí a ti lè kẹ́lọ̀ bá lẹ́bí náà tọ́lọ̀ bá ara lé ọ̀sà ìbẹ̀rẹ̀ ọlọ́run bá máa jẹ wa ti lọ pé àti ọ̀sán wa iye òun tẹ́nìkọ̀ ọ̀sán lórílẹ̀ ayé àti ọ̀sán rẹ̀ wọ́n ti kọ́ lápọ̀ọ́lẹ̀ wa o ọmọ ìdé ènìyàn wá bá wa ma lọ ma wá ma lọ àwàdàlàwó pé bọ́sán bá dé tí ẹ̀ àálò bá ti rí àálò òun lọ alẹ́ ni ó dé àálò bá ti fáyé lò òun ní ọ́n lọ ọ̀fẹ́ ni ó ti gbà mọ́ lọ́wọ́ tí tó fi di ìgbẹ̀yìn èèyàn àjọ ẹnìkọ̀ọ̀ká wa ẹni yóò sọ bọ́lágbára ní wà ọjọ́ nìkan tó pé yóò mú lọ́kùnkúndùn àwọn àkókò yìí tó sì fẹ́ mú tó fẹ́ pàtàkì rẹ̀ ọya pàtàkì rẹ̀ ọ̀ọ̀dà jẹ́ ọlọ́run àwọn ìṣesí àwọn èèyàn àti ìròyìn wọn bẹ́ẹ̀ ni bóò èèyàn wọ́n tẹ́ ń pàdánù àwọn àkókò àti bóò lọ́jọ́ orí wọ́n tẹ́ ń ọlọ́wọ́ àwọn èèyàn ni wọ́n àsìkò náà ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ ń lé ọjọ́ nínú ọjọ́ orí wa bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ń lé ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lóṣù ń lé oṣù bẹ́ẹ̀ lọ́dún lé ọdún òun kálùkù wá ń dunú pé mo tún lé ọdún kan mo tún lé ọdún kan tó sì jẹ́ pé ọjọ́ orí ń lọ mọ́ lọ́wọ́ náà nì ọjọ́ orí wá nì èyí ti lọ òṣùwọ́mọ́ láíláí ìjọba ti wá àsìkò tó wá iná ẹni tó bẹ lọ kò ní wá bẹ ẹni látara bẹ àwọn àkókò yìí tàbí àwọn ìtẹ́jú ayá yìí díṣe lé ń dínkù ọjọ́ orí wa ni bẹ́ẹ̀ náà ní súnmọ́ wa mọ́nú sàárè àti ọjọ́ níṣe bí wa jìnà sí ilé ayé èyí tí wọ́n lálò bẹ́ẹ̀ ọ̀kan náà olùmọ̀ nípa kí ló fẹ́ máa dùn wá nínú ìdùnnú wo ló fẹ́ máa bẹ fún níbi ọ̀rọ̀ ilé ayé yìí inú wo ló fẹ́ máa dùn ilé ayé tó ṣe pé bóòjọ rẹ̀ bá dé àwọn ọjọ́ iná lásíjọ lásíjọ lásíjọ ní ọ̀padà padà di osùn ṣe pé osùn náà lásíjọ lásíjọ lásíjọ ní ọ̀padà di ọdún ọdún náà lápadà síjọ síjọ lọ́padà di ọjọ́ orí mẹ́nìkọ̀ọ̀kan wa lọ́wọ́ kí ló fẹ́ máa dùn wá nú bẹ́ẹ̀ ọjọ́ orí òun náà padà gbé ẹnu kọ̀ọ̀kan wa wọnú sàárè ìsẹ̀mí òun ni wọ́n padà sọ pé lágbájá ìsẹ̀mí mọ́ kú sínú sàárè ilé ìlọ́fà ó jẹ́ kí ọlọ́run àwọn àkókò ọ pàtàkì rẹ̀ ó sì kó sínú ọ̀rọ̀ rẹ̀ nínú àdùkọ́ nínú àwọn àyè tó ìpọ́lọ́mọ bá kó

gbogbo ẹ̀ pátá ló kú sínú àlùkùnrin lọ́lọ́kan ìjọka ọlọ́run tó tàbílé tẹ́lẹ̀ yìí àwọn ta jẹ́ mùsùlùmí bí kò ṣe pé àwọn olùmọ́ní pé tọ́nà bá fi nǹkan kan bóra nǹkan náà má pàtàkì ni ṣùgbọ́n bí àwọn àkókò iṣẹ́ pàtàkì tó àwọn ọmọ ìdé ènìyàn a pàtàkì rẹ̀ a sì lákà fún rẹ̀ a sì ká sí tó sì jẹ́ pé àwọn àkókò yìí iná ló jẹ́ pé a máa fi àwọn iṣẹ́ èyí tí wọ́n sì ti rò fún wa tó jẹ́ òmìnira sí àwọn tá jẹ́ òsàn ọlọ́run ẹ má tí Muhammad sallallahu alaihi wasallam ó ṣàlàyé fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ tó mọ́kangá pàtàkì àkókò àti bá a ti gbọ́dọ̀ lò ó sí àti bá a ti gbọ́dọ̀ jẹ́ nìkan tí bá a ọmọ láíláí ọ̀sàlàyé fún wa pé ànábì wa Muhammad sallallahu alaihi wa ọsọla ọ̀sàlàyé fún wa nípa pé kókósọ̀ méjèèjì ọmọ ẹrúsìn ọlọ́wọ́n ọba kò ní yá kò ní gbò níwájú ọlọ́wọ́n ọba tó bá jẹ́ sọ

gbogbo bá ti lò pátá alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam ó nípa ìbí tí kìí kó wájú ọlọ́wọ́ bá tọ́wọ́ bó ti bèèrè ìlọ wa kẹrù bá mọ̀ pé ọjọ́ orí òun yìí ló jíjí wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ òní ti sàwàdà kò sì kò sì ṣeré pápá náà alákejì wà ń ṣàbá bí i fi mọ àbẹ̀lá ìgbọ̀ọ̀dọ́ ìgbọ̀ọ̀dọ́ bò láti lò gbogbo ọ̀dọ́ wa filéńjé filéńjé filéńjé filéńjé gbogbo mọ́lẹ̀ kùkẹ́ mọ́lẹ̀ sọ ìjà sẹ̀rí sí lọ́wọ́n bàbá yìí àbí àfi ìṣeré pálásán àfi gbá bọ́ọ̀lù àfi gbá tẹ́kù tẹ́nìsì àfi sáré kí àfi ìṣeré sílé ayé nìkan gbogbo ohun tààrí àfiṣe ọlọ́pọ̀ ọba lè jọlá kó tó bí bá yìí gígí tẹ̀wá kó wájú ọlọ́run àti kí wọ́n bèèrè rẹ̀ o wọ́n á máa lè hin ìrìn àìnẹ́kẹ́sára dúkìá tẹ́lẹ̀kọ̀ ọ̀kan wá ní ó kéré ní àbọ́pọ̀ ìbéèrè méjì ń tẹ lórí ẹ̀ lórí dúkìá ẹnìkọ̀ ọ̀kan wá wọ́n bèèrè pé kò dájé rí bákan náà wọ́n sì bèèrè pé kò dájá sí ọfà táwọn olùwà tí wọ́n fi dó lórí àdéhìí púpọ̀ pé a pè dúkìá tá a máa ń kó ọ̀tọ̀ ni pé mo láti kó dúkìá yìí jọ ọ̀tọ̀ ni pé ibò làwọn atúnyà sí ọfà táwọn olùmọ̀ tí wọ́n fi dúró lórí eléyìí nípa pé ọ̀rọ̀ dúkìá wa ẹni sọ́nà ọba ní pé bóhùn ní kójọ níbi tọ́já ó sì nà síbi tọ́já á òun ló jèrè dúkìá púpọ̀ jù òun ló jèrè dúkìá púpọ̀ jù nígbà tí àwọn ẹnìkejì ó sì máa tẹ̀lé nípa pé ó rí dúkìá ó kójọ níbi tí ọ̀dá ṣùgbọ́n gbà tí ọ̀nà ọ̀nà síbi tọ́já nígbà táwọn méjì yókù tí wọ́n máa burú ó kó dúkì jọ níbi tó dá ṣùgbọ́n bí kí ọ̀dá lọ́nà sí èyí tó burú jù pátápátá ó kó dúkì jọ lọ́nà tí ọ̀dá nígbà ó tún wá náà ó tún nà sọ́nà tí ọ̀dá ilé ìdọ́fà olùmọ̀ tí wọ́n pé

ṣùgbọ́n mi tó ti kówó jọ yìí ibi tí ọ̀dá ni àwọn olùmọ́ ní pé ẹ má pọ̀ fún pé ó ṣe bẹ́ẹ̀ torí pé bí tọ́nà sí yìí náà ó sì dá ìtò tó lọ́nà ibi tí ọ̀dá wa torí pé ìbéèrè méjì òun ní bẹ níbi dúkìá wa o níbo la ti kó dúkìá jọ ó béèrè lọ́wọ́ wa lórí ẹ̀ ọ̀dá ó lọ gbà kó dúkìá jọ eléyìí ohun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wa gbọ́dọ̀ ṣe èyí ṣe àti wá kó jọ tẹ́nà ìbòlótúnà sí ìbéèrè méjìlélẹ́ ó sọ ìbéèrè méjèèjì yìí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn tó ní dúkìá iná ló fèèrè níbẹ̀ ó kó dúkìá jọ lọ́nà àbòsí lọ́nà ẹ̀rọ lọ́nà ìjàmbá ṣùgbọ́n gbà tí ó ti padà na ìṣèlú àkọ́kọ́ báyìí owó tó kéré tó ó bẹ̀rẹ̀ tó ń bọ́lá fún gbọ́jọ́ wọ́n sì bẹ̀rẹ̀ tó bọ́lá náà bọ́bá wá ṣe wá tó wá pọ̀ sí àwa lọ́pọ̀ wa ọ̀pọ̀ lọ́bẹ̀ pé tó fún wa ṣe ọ̀pọ̀ níbo láti gbọ́jọ́ ibo láti ni ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní nípa ìmọ̀ èyí tọ́láwọn bọ́bá lè sọ lájogún fún yẹn ọ̀tọ̀ ni pé ìmọ̀ta jogún fún wọn bèèrè lọ́wọ́ rẹ̀ wọ́n bèèrè lọ́wọ́ ẹrú nípa àmọ̀ náà bákan náà wọ́n bèèrè pé iṣẹ́ wo láti ìmọ̀ náà ṣe yẹni bí àti kó ìmọ̀jọ èyí ṣe nǹkan tó pé ọrọrùn bẹ́ẹ̀ náà wá ní pé bó ṣe jẹ́ púpọ̀ èso pọ̀ rọrùn tó àtótú rọrùn ó tún kùn ibi tó lágbára sí jù ní pé ìjẹ́ yẹn lo ìmọ̀ náà tó jẹ́ ìmọ̀ bó ti tọ́ àti bó ti yẹ apá àti mi lórí àdíjì jáde tí wọ́n ti bá ìdájọ́ tẹ̀ àpá sí tàrà láti pé àwọn adájọ́ ń àkókò tí ẹrú ọmọ lò lórílẹ̀ ayé mẹ́rin ni ó ọ̀tẹ́lẹ̀ ẹ̀ta àmúkún àkókò jẹra yọmọ wá báyàn òun láti gbọ́dọ̀ máa tẹ́lọ́ bá pé kọ́lọ́run jẹ́ ọpọ̀ jù nínú sẹ̀mí ayé wa gbogbo ẹjá rọrùn sí bàríjẹ́ ń bẹ́ẹ̀ bàríjẹ́ rẹ̀ ó kéré gidi gan ó ṣe wá jẹ́ pé pẹ̀lú ìdẹ̀ra yìí náà wọ́n bèèrè lọ́wọ́ wà bẹ́ẹ̀ ìdàkejì ọwà wà òun náà ní bàríjá àwọn àjẹ́wò ó dé tó ṣe pé èèyàn gbàgbé fóun ti ẹ̀rí jẹ̀rà rí lórílẹ̀ ayé òun lẹ́lẹ́kejì tí àfà wà ìsàlẹ̀ ìfúwà pé yọ́mọ̀ wá dé báyìí bẹ́ẹ̀ náà wá ní ìtẹ̀láfẹ́ ọlọ́run

àwọn àkókò yí kalẹ̀ fún ẹrú láti jẹ́ pé bóyá kó lò ó fáwọn tẹ́tẹ́ tó yóò fi lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba lórí ẹ̀ pàmọ́ ń ká ní wákùtù tọ́ á ẹni yóò tó wáyé pé bóyá àkókò tó ń lò lọ́wọ́lọ́wọ́ àkókò tẹ̀ láti ọlọ́run ọba ni ń kéwù lọ́wọ́ ni yíyan náà fúlàní ìwẹ̀ ni bẹ́ẹ̀ ṣòhúdù lè mí nà nínú ọba ṣùgbọ́n wọ̀tàálà ọlọ́run ọba lè kọ́lá ó fún ní

àwọn nǹkan yìí yọ padà jẹ́ orí fún àfọwà muslim ọgbà ní ṣùgbára pẹ̀lú sánẹ́dì ẹ̀ tó jọ́dá afá rẹ́rọ̀ àdísì náà ń bẹ̀ náà ilẹ̀ nẹwà wíyá lọ́wọ́ parí àdísì yìí ànábì wa muhammad sallallahu alaihi wasallam

múra sẹ́kọ̀ọ́ ọmọ múra sẹ́kọ̀ọ́ jára mọ́sẹ́ ìṣẹ́ ní ṣeré báàkí irú ẹni bẹ́ẹ̀ nígbà tó wùn ẹ̀bá tó jú bọ́ yọ́ máa retí bí mọ̀lẹ́bí òun bó ṣe lóókọ tó kóhun ní olóókọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀nà ní bá bẹ́ẹ̀ lọ yọ́ra padà máa di pé ọmọ mọ̀lẹ́bí lágbájámánu òun mọ̀lẹ́bí tí mú gbókà kí látara pé iṣẹ́ tó ṣe láti kékeré ọkọlẹ̀ mọ̀lẹ́bí rẹ̀ olùfà sókè o gbogbo ẹni yóò tọ́bẹ̀ tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ tí ń ṣe látìpìlẹ̀ iná ẹ̀ lọ́kọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ mọ̀lẹ́bí ẹni kẹtùn òyì fà sókè rárá bó ti wulẹ̀ ọmọ gbogbo ibi tẹ́nì kọ̀ọ̀kan wá dé bára lónìí ìgbìyànjú kéékèèké tó ń kálukú ṣe iná ló fi bára rẹ̀ níbi tó bára rẹ̀ ni wọ́n máa lónìí

àwọn mọ̀lẹ́bí rẹ̀ tẹ́tù wòlè fàádìdì rárá ó ti wùlẹ̀ ọmọ àwọn tàjẹ́ ó sọ ọlọ́run ọba ẹjá lọ mọ̀ pé gbogbo sẹ̀mí ayé wa ojoojúmọ́ ń lọ wákàtí wákàtí kò dúró ìṣẹ́jú ìṣẹ́jú kò tó dẹnìkọ̀ọ̀kan ìyọba ti lọ ń bẹ́ òtún ní wá ti bẹ́ nìkẹ̀kẹ́ wá lórí ayé má àwọn ti lọ ní kálẹ̀ bá mọ̀ bẹ́ẹ̀ afọ́wà sánù tásírí ọ́sànà ikú akọ́lọ̀ kó bá ayé mú sí bàbá náà ó ní pé máa min yawmin ala ibn adam illa wa huwa yaqulu ya ibn adam ana yawmun jadid wa ala amaluka shahid fagtanimni fa inni la kò ní sí ọjọ́ kan nínú ọjọ́ tọ́mọ ànẹ́bí Ádámà máa lò tẹ̀mí àti kí ọjọ́ ní ọmọ ọ̀sọ̀ báyìí pé mo pèrè ọmọ ànẹ́bí Ádámà àánà ìyàwó mú jẹ́bì ìlú tí lọ́jọ́ tuntun tó lọ́wọ́ débọ̀ lórílẹ̀ ayé o wàhálà amaluka shahid iṣẹ́ tó bá ṣe ń bẹ̀ ń jẹ́rìí sí lọ́nà tó dáa

kò ní wámà èyí tó kùn tàá lò náà ni ọ̀sẹ̀kùn tọba jẹ́ bẹ́ àwọn tàà jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ náà ló ti jẹ́ o tọba jẹ́ gbẹ̀dà lòkè yára gbogbo àwọn àkókò yìí bá ti ń lò bá ti ń lò bá ti ń lò iná ìdájẹjọ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ọba àlekẹ́ọlá ọlọ́run ọba àlekẹ́ọlá kò sì ní fi nípa ọ̀nà tó ṣe pé ọgbàdo àwọn àkókò náà ọ̀nà ó lágbàdo ọlọ́run bó béèrè nípa àkókò wa yóò béèrè nípa ọjọ́ orí wa yóò béèrè nípa àrísìkí wa yóò sì béèrè nípa ìṣẹ̀mí ayé wa lápapọ̀ gẹ́gẹ́ bí alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam bó ti ṣàlàyé fún arákùnrin kan nínú wáàsí rẹ̀ ó ní pé ẹ̀rùtánimi khamsan qabla khamsin ìrẹ́ sàkàkùn nǹkan kan

gbogbo ẹni yóò tó bá dára rẹ̀ lápọ̀ ọ̀dọ́ ta bára wà yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ń ti wà sí fún wa ń sì ń bá wa sọ̀rọ̀ ó sì fẹ́ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ tó ń sọ yìí wípé pàtàkì nǹkan márùn kí nǹkan márùn tó wá ọ̀dọ́ rẹ̀ kàásí síwájú kí àfẹni tó bá ti darúgbó ọ̀kan náà wọn àfáwà ńlẹ̀ Yorùbá wọ́n sàlàyé nípa pé ah nígbà táwọn dàgbà tán làwọn tó mọ ohun tá ń pè ní ọ̀dọ́ àwọn wá ń dúpẹ́ fọ́lọ́wọ́n bá pẹ̀lú báwọn ti lo ọ̀dọ́ àwọn ọwọ́ àti pé lónìí yọ́wọ́ àti báwọn sọ fọ́mọ pé lágbájá tá ń gbé sọ Bukhari mẹ́rin mo fẹ́ kà díẹ̀ iná ọmọ wà jádùn pé alhamdulillah tó bá pé ń gbà mọ́ wà lọ́dọ̀ ọ jẹ́ pé bóyá ní kéwú ni ah bóyá ní ti fàlèmí lè bá wọn ra kà òótọ́ ìmì náà máa rí kẹkẹta gẹ́gẹ́ bí pé mọ́ kàwé ṣùgbọ́n kò sí ládá kẹkẹ́ ń bẹ ṣùgbọ́n tí ń bá ka àdísà nẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam ìmọ̀ àgbàládà tí ń bá tó wá ká lọ sáà tí mo ní pé bá ń gbé koran mo fẹ́ kà díẹ̀ táwọn bá tó ka tẹ́ àwọn alhamdulillah mo fẹ́ lọ gbá mo fẹ́ làwó àlè lọ bí kẹta mọ́ báyìí ṣùgbọ́n ọlọ́run tó wá ṣe ohun tó yẹ pé gbogbo ohun tí ń lé ò lè kàwé kàkà tó wọ́n bá fi kárú ẹ̀ bóyá ní oṣù pàní ọkà ó lè pọ́ sí ọjà ibi wọ́n ti ń ka nítorí ẹ̀kọ́ máa lọ sí fàǹfà bí wọ́n ṣe sọ níjọ́ náà fàǹfà Ọbásanjọ́ ní bẹ lórí oyè Ọbásanjọ́ náà máa sọ pé ah kí lẹ gbọ́ kí pẹ́sidẹ́ntì wá ṣe lónìí wọ́n máa ṣe fàǹfà lórí eléyìí ẹgbẹ́ ní ọba tó mọ nǹkan kà ní ẹni tí ọba tó mọ nǹkan kà rédíò lòwó gbé sọ́dọ̀ gbogbo òròyìn tí wọ́n sọ pátá bàbá wa gbọ́dá yọ́wà fi tó wẹ́rù síta yọ́ wọ níká yọ́wà tókò sórí àgbàntara yọ́ máa retí àwọn tí wọ́n jọ máa jẹ́ yìí ẹlòmí lè má lo tiẹ̀ ìdí lúdò iná ẹ̀lẹ́ ba ẹlòmí ayò ọlọ́pọ́n ìbẹ̀rẹ̀ ti bọ́hun tiẹ̀ lo ọ̀dọ́ rẹ̀ nígbà ọ̀dẹ́gbà náà jàkùjàkù náà Muhammad sallallahu alaihi wasallam ó ẹmójútó nǹkan márùn kẹrùn síwájú bí kàbá nǹkan tó wá jábẹ̀ nǹkan àkọ́tọ́ ọkọ́ sọ nìyẹn ọ̀dọ́ mójútó ọ̀dọ́ rẹ dáadáa kágbà tó dé tó dé wọ̀sí kọ́bùlà sàkọ̀mì tọba lálàáfíà yẹn dáadáa síwájú káàrí tó dé ọ̀pọ̀lọpọ̀ lálàáfíà ṣùgbọ́n mójútó lálàáfíà ya ibi dáadáa orin máa fi sùn yà orin fi sùn kò ní jẹ́ nǹkan síbi tó ipé yóò dé bá nínú sàárẹ̀ àtijọ́ gbogbo àlùkè yáàmà àlẹ́bí nígbà àlàáfíà wa ká mójútó síwájú kí ààrẹ ò tó dé ilé ìlẹ́lẹ́kejì ẹlẹ́ẹ̀kẹta ọ̀gìnáàta ọ́bùlà fàtọ̀rì tọ́lọ̀n ní ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ tó níyàn dáadáa o síwájú kó sí tó dé ọ̀sẹ́nìkan tó mọ̀ pé dúkìá bá ní yóò àwọn àdẹ́wò ń ọba máa fi ń gba dúkìá báyìí tó gbogbo ṣùgbọ́n bó ló ṣe lò ó nígbà tó jẹ́ pọ̀ lọ́rọ̀ yìí síwájú kó sí o tó dé àlẹ́bìnrin karonú sí wọ́n fi rọ́ ọ̀rọ̀ ka kọ́bùlà ṣògbòlẹ̀ tí yẹn bá ráyé ọ̀pọ̀lọpọ̀ wa láráyé lónìí ṣùgbọ́n àwọn ọ̀pá àráyé abísí ọ̀pọ̀lọpọ̀ wa ló yẹ ká sí ṣùgbọ́n bá àfẹ́kẹ́ yìí a sọ pé àráyé àráyé àráyé hmm, àkókò ń bọ̀ wá tó yẹ pé ọ̀sẹ́nìkan tí ó sọ fún ọpọ̀ ọ̀ráyé tí wọ́n náà mọ̀ sí àá a wà yìí ayé tún bẹ́ o a sì ráyé o a wá ráyé là ń sọ pa àráyé yìí àkókò tá a ní ráyé mọ́ ń bẹ ń pọ̀ wá ìwọ̀nba tó ń kálukú wa ti lò láyé èyí tá a ti lò sẹ́yìn ní ká fi jọ́ọ̀jì tá ń lò lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó ń kálùkò tí níyàwó bẹ̀lẹ́ pé yóò bímọ níwò pé wọn ọ̀ráyè ohun ọ̀ráyè ohun ọ̀ráyè òdìbò níyàwó ọmọ bẹ̀rẹ̀ sí dé ájíámú ọwọ́nú tẹ̀mí ayé rẹ̀ òun náà gbọ́dọ̀ máa mọ̀ pé ha àfíńkà mọ́ wà lémi nìkan àtàyè ń bẹ fún mi ibo lọ fẹ́ lọ ta ní ọ̀sọ̀ pé ọmọ lọ bọ́ bá lọ bìkan tó lóòsùn ọjọ́ mẹ́wàá ń bẹ̀ ta ní ó mọ́

iná àwọn fi sàlàyé fún wa nípa pé ìmámù wa Ṣáfi'í rahimahullah rahmata wa àti à kọ́nà kọ́ bá ṣe dáadáa fún bàbá náà ó ní pé ìgbà tí ẹ̀dá tí bá ń bẹ lórí ìṣẹ̀mí ayé tí wọ́n bá ní pé fọ́sẹ̀ ìkẹ́kẹ́ tó bá lóhun ọ̀ráyè o àmì ò sì ní ráyé o ọ̀pọ̀lọpọ̀ àwọn bíbísì wọ́n tó tọ́ wọ́n máa bísì sórí bí ò bísì lórí nǹkan míì yóò bísì lórí nǹkan tí ò ní gbaládáyé lórí ọ̀pọ̀lọpọ̀ wa lónìí lọ́jẹ́ pé àsìkò tá lè bí tẹ fóònù ah, lójoojúmọ́ tàbá ikú ọjọ́ àtìsí wọ̀lá haraj ẹlòmí tó bá tẹ fóònù rẹ̀ láàrin wákàtí mẹ́jọ láàrin wákàtí mẹ́jọ ní 24 hours lójúmọ́ yóò sì jẹ́ nìkan tó ikú yọ́ máa lóhun ọ̀ráyè ṣùgbọ́n bẹ bá ní ó fi ọgbọ̀n ọ̀ṣẹ́jú kò fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìṣe ni ó lè kókókó ní ó lè lójú rẹ̀ òní lè tẹ́kọ̀ ẹ̀sìn yẹn yóò lóhun àráyè náà ni àyè tó wá lóhun òní yọ padà máa lọ lò síbò mí nǹkan ẹlẹ́ẹ̀ka ń bá nẹni sọ pé ká lò dáadáa ayé ẹ̀sẹ̀ kakọ́ blamọ́ òkè ìṣẹ̀mí rẹ̀ yìí lò dáadáa kíwájú pé ikú tó wá dé torí pé ikú jọ wá àwọn tó bá lo ọjọ́ kejì tó tẹ̀lé ọjọ́ kẹta tó tẹ̀lé ọjọ́ kẹrin tó tẹ̀lé tàjọjọ́ mọ́ tàjọjọ́ orí kan náà wọ́n ló oore jù wá lọ pẹ̀lú àwọn àkókò yẹn fún wọ́n bá ló fún ní ti dáadáa bọ́fà tí ọ̀rẹ́ kan náà àwọn ọ̀rẹ́ méjì tó jọra Muhammad sallallahu alaihi wasallam ọ̀kan kú lọ́sẹ̀ àkọ́kọ́ èkejì kú lọ́sẹ̀ kejì àwọn tàbí bẹ̀rẹ̀ sí sọ lára wa pé ah wọ́n lọ pàdé ara wọn wọ́n lọ pàdé ara àwọn ọ̀rẹ́ méjì ànẹ́bí ní pé kàlà wọn lè pàdé ara wọn mọ́ iṣẹ́ tẹ́nìkejì ṣe láàrin ọ̀sẹ̀ kẹ́ńbọ̀ lẹ́gẹ́ bí sí ìrun tó kí wákàtí márùn-ún lójoojúmọ́ ó ti sàjúlọ fún ọ̀rẹ́ rẹ̀ kejì tó wò orí kí ààwẹ̀ rẹ̀ tó bẹ́ gbá láàrin ọ̀sẹ̀ kẹ́yí ọ̀rẹ́ rí orí kí ló fi wá jẹ́ pé àsìkò tábà ń lò tẹ̀mí lọ́wọ́ yẹn ká lò dáadáa inú ọ̀rẹ́ kan tí wọ́n gbá ọdún àbúlá ìbínú ọmọ wọ́n sàlàyé pé àfá àbúlá ìbínú ọmọ wọ́n sàlàyé pé ọ̀kan náà àwọn ọmọ ọ̀yá lòun máa rí lójú rán tó wà lọ sọpá nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam wípé ìrẹ̀rúsí ọlọ́run ó wu àwa náà ẹlú àfikọ́ ayé yí dáadáa torí pé ó wu náà káwọ orílẹ̀ ayé káwà foríbalẹ̀ fọ́lọ́run ọba ó sì gba ọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní pé bẹ́ẹ̀ ni o bó ṣe rí gẹ́lẹ́ náà lọ torí páwọn tó ẹni ó bẹ́ẹ̀ ṣe kú kọwọ́ orílẹ̀ ayé yìí kọwọ́ àforíbalẹ̀ fọ́lọ́wọ́n balẹ̀ ẹ̀ka ṣoṣo ihun tí ó tún kú lóòsùn rẹ̀ inú tí olóore kìí ṣe kẹ́kẹ́ ṣùgbọ́n ó ti bọ́mọ lọ́wọ́ kò ní láǹfààní àti ṣe má àwọ́ta jẹ́ òṣìṣẹ́ ọlọ́run àkókò wa ààfin ara rẹ̀ àkókò wa àlákàkún àrùn isi ń bọ́ máa lọ́wọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àkókò yìí ẹjá pàtàkì rẹ̀ ó lè bá àti kéjọ Muhammad ìrẹ́ ọmọ ma gbélé ayé gẹ́gẹ́ bí ẹni tó jí àjèjì ni ó ti máa gbé bẹ̀ tàbẹ́ tó ṣe pé arìnrìn àjò tó ṣe pé yá padà sílé níjọ́ kan tí ẹ bá jẹ́ arìnrìn àjò tó lọ bá rẹ̀ láyé kan bọ́fẹ́ su yóò béèrè lọ́wọ́ àwọn èèyàn ní pẹ́dákúnbò láti ṣe bọ́fẹ́ jẹun yóò máa béèrè ni ẹdákúnbò lẹ́ fi ń gbé kíní sí ẹdákúnbò ní kí ń ṣe kíníkà ẹdákúnbò ní kí ń ṣe kíníkà béèyàn bá jẹ́ àjèjì níbì ìsẹ̀mí ayé rẹ̀ ó ṣe rínú alẹ́bíwa Muhammad sallallahu ni wọ́n ṣe kìlọ̀ fún Abdullahi ibn Umar ọmọ yóò lè máa bá gbogbo wa náà ipe ilé ayé yìí ká máa gbé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àjèjì ni o tó ṣe pé kìí ṣe ayé wa gẹ́gẹ́ bí àwọn Yorùbá náà ṣe máa ń sọ pé ayé lọ́jà ọ̀run gangan nílé o ṣùgbọ́n pọ̀lọpọ̀ wa a mú ilé ayé yìí gẹ́gẹ́ bí ilé ṣùgbọ́n ọ̀run tó wá jẹ́ ilé fún wa àkàásí rárá ohun tá ń wò náà ni pé ibi kan lọ tá padà kó ń bẹ̀ tó jẹ́ pé rárá ò rí bẹ́ẹ̀ o ilé ayé tá wà ń bẹ̀ yìí á jẹ́ nìkan tó pé òun lá padà kó ń bẹ̀ ìjọ kan bí yẹn bá lọ gọ́rùn ọdún láyé tí wọ́n bá ń bí nígbà tó bá kò lórílẹ̀ ayé sọ pé ìjọ tiẹ̀ wálé ayé yìí rí ìhun tí ọmọ sọ náà pé mo lo díẹ̀ bẹ́ẹ̀ àṣìyẹtàn áùdò àhà gẹ́gẹ́ bí ọlọ́run bá sọ fún wa ní sọ́tò nàìjíríà mo lo ilé ayé níhun tá a lè pè ní àárọ̀ tàbí àsìkò yálẹ̀ ta iná ni mo lò ń bẹ́ẹ̀ gbogbo báyìí wo kíyàn pẹ́ lórílẹ̀ ayé yìí ìṣe ni ó dàbí ká ní kíyàn tẹ kọjá ń bẹ̀ lásán èyàn ti tún bá ìrìnàjò rẹ̀ lọ ẹjá mú ilé ayé yìí ẹjá mú ní kínkíní gẹ́gẹ́ bí àfáwà bí

yóò sì mú ìrọ̀lẹ́ rẹ̀ lọ́kùnkúndùn gbogbo àtàrùsẹ́ ẹ̀rọ́kọ́ ṣe nírọ̀lẹ́ ní ó ṣe bẹ́bá ti pèrú mọ́gbùnrin bọ́ ọmọ́sálásí nù bákanáà bọ́ ọ̀pá ní ohun tí ó ṣe ń léyọ́ máa ta àlùkọ́ àrùn mọ́sálásí tí ó fìdà sùn wà lórí kíṣà bí wọ́n bá tún kíṣà ìtàn kò ní yẹ̀ kò ní gbò lẹ́ni tó bẹ lọ́hun lẹ́ni tó yẹn nẹ́fìlà áká méjì yọ́ máa lo òwúrọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ká ní pé ha bóyá ní ti dìrọ̀lẹ́ o lásìkò ìyálẹ̀ tàbí déédé yọ́ rẹ̀ ti pẹ́ fún wọn lọ fi sọlá tù dúhà bẹ́ẹ̀ ni owó pé ọmọ yẹ fún mi sónìkọ́ mọ́ndé ni ọmọ yẹ kí n gbà rẹ mọ́ndé sónìkọ́ ni tọ́ọ̀sẹ́ ni ọmọ yẹ kí n gbà rẹ tọ́ọ̀sẹ́ sónìkọ́ ni ẹ̀rí máa sọ kẹ́kẹ́ ní méjèèjì jí ń gbà rẹ̀ fọ́lọ́wọ́n ọba láti jẹ́ pé ìmọ̀jọ́ ti ń lò lórílẹ̀ ayé tí èèyàn bá ń lò tẹ̀mí ayé rẹ̀ báyìí ìgbà yóò ti kú bá dé ọjájú pé irú ẹni bẹ́ẹ̀ yọ́pọ̀ ọlọ́run ọba pẹ̀lú ọrùn à ń bẹ náà ọlọ́run bá tó ní anú lọ́dọ̀ kọ́dá ń kọ bá tún ayé ẹni kọ̀ọ̀kan wá sí ibi ta kùn sí láìdá ọlọ́run kó ṣàtúnṣe wá ń bẹ̀ èyí tó ń pé bóyá ń ṣe ní dáadáa tẹ́lẹ̀ tọ́lọ́run bá kó síjọ́ rọrùn fún wa láti máa ṣe الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على خير الخلق نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه ومن والاه أتعقف لهم أتكتك فعن نبي محمد صلى الله عليه وسلم كاتك فلو بعد عليه أصحابه أتبقى بقى مسلمة وتوفي دي أجيسا وأتعجل سن لهم àkókò là ń sọ yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa iná là ń bá wa níbi tẹ́ pé kò yẹ ká bá wa ọ̀pọ̀lọpọ̀ lónìí tó jẹ́ pé ibi tí ń lọ àkókò rẹ̀ sí ọ̀dà rárá ọwá yẹni gbogbo fọ́dọ́ wá ró ọmọ ya tọ́ọ́lé wàláyà rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló ń súnnà ọ̀pọ̀lọpọ̀ ó ti máa gbá wọ́n ti wá pọ̀ káàkiri tí ò mọ́ rárá ayò

tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú dáṣẹ́ bí wò ní gbà nígbà tí pọ̀lọpọ̀ lágbọ́yé àwárí pọ̀pọ̀lọpọ̀ àwọn míì bẹ̀gẹ̀ lónìí tó fi pé òun náà ń pe ara rẹ̀ ló ń súnnà ṣùgbọ́n ẹ rí pé ibi fẹ́ ba ibi tí ò tiẹ̀ sí wí rárá ni àwọn míì máa ń sá tẹ́lẹ̀ ṣùgbọ́n pọ̀lọpọ̀ wá tiẹ̀ sámọ́ ní wọ́n tún máa gba kódà wọ́n tún kí yín pé ẹgbẹ́rọ̀ wọ́n tún máa gba wọ́n tún máa ta lọ tó wasallam ó jẹ́ òye wa nípa pé ayọ̀ ọlọ́gbọ́n àtàwọn ọmọ ọ̀yá rẹ̀ ó ń sọ ọlọ́run bá nípa àwọn tí bá gba wọn òbí ta wọn kẹ́ ń gba ṣeré lásán o ń sọ ọlọ́run bá ní pé ọ́dà gẹ́gẹ́ bí kíyàn ó kí ọwọ́ bọ inú ẹlẹ́dẹ̀ ni o kíyàn kọwọ́ bọ inú ẹlẹ́dẹ̀ kíyàn wá kó ẹ̀jẹ̀ rẹ̀ jáde láàyè bó ṣe pé ẹlẹ́dẹ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ ẹni tó pé máa rin sìn ni ọwọ́ àtútọwọ́ bọ nínú ọwọ́ àtúgbé ọdún wá kó ẹ̀jẹ̀ rẹ̀ jáde láàyè bẹ́ẹ̀ náà ni kíyàn máa lọ ta àwọn ayò yìí kíyàn máa lọ gbá kò tí sí tẹ́tẹ́ ń bẹ́ o ká tó wá sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn mi ta tẹ́tẹ́ lónìí ọgọ́rọ̀ àwọn nǹkan ibi tá ń lò sí yóò dáa ká tó wá sọ pé di bọ́ọ̀lù tẹ́lómi gbá lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wọ́n fi sísẹ̀mù lé wa kó ń bẹ́ aláwọn ọgọ̀ọ̀rọ̀ àwọn àfáàkẹ́ ọkọ́ sọ pé kèése lànà ẹwà lànà àwọn kèfèrí ni àwọn àfáàkẹ́ wá sọ pé òsìn tó burú ní ẹbá lè gbá bọ́ọ̀lù ṣùgbọ́n sọ àwọn nǹkan tí ń bọ̀ wáyìí awárí gbogbo ohun táwọn àfáà sọ pé á sọ yìí pátá òsì bá ti rẹ́rí sọ́nbí bọ́ọ̀lù nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n ní kéèyàn sọ́nbí bọ́ọ̀lù ìhò rẹ̀ tán gbọ́dọ̀ hẹ́ ó tí ò rẹ̀ bẹ́ẹ̀ hẹ̀ nídìí bọ́ọ̀lù orógbò wájú ọlọ́run

tàbí ò sí ń bẹ́ òun wò wọn ọ̀kan wí ìyàn ọ̀kan ọgbọ̀dọ̀ bínú ọmọ ìyá rẹ̀ fẹ́kọ́ máa dunú sí kejì ọyà máa dunú sáwọn méjèèjì lẹ́ẹ̀kan náà ni tó ṣe é ṣe bẹ́ẹ̀ ohun tí ò ṣe é ṣe ti bọ́ọ̀lù kò ṣe é ṣe rárá gbogbo òfin tí wọ́n kó kalẹ̀ wọ́n dọ́gbọ́n sọ wà fún bẹ́ẹ̀ ni pé èsè lànà ẹwà ń tó tọ́ èsè lànà ẹwà ṣùgbọ́n máa rí àwọn àwọn tó jáwọn kan tẹ́ fún wọ́n máa gba bẹ́ẹ̀ tí wọ́n máa gba bẹ́ẹ̀ kódà ń bẹ̀ lòdì tí máa ń bẹ̀rẹ̀ ń gbà mí gbogbo àwọn nǹkan yìí gbogbo ohun fi tábà lákòókò wá sí táwọn náà bá ṣe kọ́kọ́ wí pé káwọn náà ọkọ̀ bèèrè wa pé ṣe ń gbà láàdá sí ìdèbá ọlọ́run pa lórí mọ̀ fẹ́ lóyìí tọ́ bá ti rí pé kò sí láàdá kẹ̀kẹ́ tó gbà ń bẹ́ máwùlẹ̀ lọ bẹ̀ rárá pàápàá jùlọ àìmọye èèyàn ibi tí kúdé bá wọn lóò àìmọye èèyàn ibi tí ò sí láàdá ń bẹ̀ rárá níbẹ̀ ni kúdé

kòránì yìí náà ni wọ́n ń wí lẹ́nu wọ́n sì gbé lọ́wọ́ iná ni mọ́lákùn mọ́ tún dé ló fi mú wọn lọ ẹ̀jẹ̀ wọn bẹ̀rẹ̀ sí kẹ́ntínàlù kòránì gbogbo àwọn tí kú títẹ̀lẹ̀ ìṣojú wọn ni wọ́n wó pé àá ẹni yìí mà kúrè ẹni yìí mà kúrè torí pé tárí tẹ́jọ bá kọ́ ṣẹlẹ̀ tí yàn bá mọ ohun tí yàn tí láàká ìyẹn tó lọ ohun tí yàn bá ń sọ gbẹ̀yìn lèyàn máa tẹnumọ́ ẹni yìí áyà kòránì ti ń kà iná wọn ní tẹnumọ́ ní tẹnumọ́ ní tẹnumọ́ tí mọ́lákùn mọ́ tó fi dé tó fi gbẹ̀mí àfáàtàwọn yìí lọ mú lọ́kùn kó dóhùn bọ́ọ̀bá ń sẹ́rìn àjò ọmọ ajẹ́nìkan tí kọ́ máa ka ọ̀rọ̀ ọlọ́run má jẹ́ ajẹ́ tásìkò ọlọ́mọ́ wa lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àkókò ní lọ́mọ́ wa lọ́wọ́ àwọn ọ̀dọ́ iná lágbéjáde látàlàyé pé wọ́n gbé ẹ̀kọ́ jáde láni kí wọ́n wá kọ àwọn èèyàn sẹ́wútì a pín wọn sọ́nà mẹ́ta wà lá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tí ń kéwú ni wọ́n máa ti sábà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀tẹ̀síwájú mọ́ débi pé ihun tí ń bá yẹn ní jẹ́ ni pé ha ah, irú oore tó wà dé bá yìí tó bá ìpín bàtà àti ń kẹ́kọ̀ọ́ ní irú oore bẹ́ẹ̀ wá ní tó ní ọba ti dáa tó ṣùgbọ́n oore náà wá bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tí ń kéwú lónìí ọlẹ́yìn ó sì ha tán pẹ̀lú àna ọlọ́run tíra tó tóbi jù tẹ́lẹ̀ ní bòlókù mọ̀rọ̀ mi òun wọ́n sì fi nígbà lọ́wọ́ gbẹ̀yìn kéèyàn ha débi bí wọ́n sàlàyé pé táwọn ọ̀sẹ́ ń ti ibẹ̀ ṣe ṣàfihànrí fáújù mi àwọn ẹlòmí àwọn tún gbà wọn káwọn mi ó tún máa ṣe ṣùgbọ́n àwọn ọ̀sẹ́ ń ti sá ń sọ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ làwọn kan tẹ̀sí kọ́kọ́ sádàlù tí wọ́n ń jọ mí lójú pé ha àwọn ọjọ́ sí máa lọ pé ṣúdà nírí ṣúdà nírí anna salafi anna salafi anna sunni gbogbo ohun tá ń sọ yẹn pátá eré ipá ẹnu iná ẹ̀là ń sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ tó ti lọ wọ́n jẹ́ nìkan tó pé ìwọ́n kó sọ́pọlọ báwa tá a bẹnu mọ́ táláàsì tá a bẹ́ẹ̀ ní kápín ọpọlọ wa tí ń tọ́lọ́wọ́n bá ní kí mọ́mù ṣááfì ní kí ó kó sọ́pọlọ rẹ̀ ọpọlọ tí ẹnìká ó sì lọ àádọ́ta ọdún àti mẹ́rin péré láyé àtòbẹ́ gbogbo ohun tá a kó sọ́pọlọ ọpọlọ tẹnìkan lásán àtòbẹ́ àbí mọ́ Bukhari la fẹ́ mú ni ìwùn tọ́lọ̀ bá ní ó kó sọ́pọ̀lọ́ rẹ̀ tó bá ìgbé ogun àátá wà mọ́sálásí nígbàkú mẹ́ta wa la ní pé bóyá ogun tí bẹ lọ́pọ̀lọ́ wa nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run ẹjá kó dálẹ̀ kò débì kẹta o ọmọ ọdún méjìdínlógún mọ́ bukọ́rí ti wà tó fi ṣe ohun táǹpé ní tààrí ìkẹlẹ̀kẹ̀bí tíra táǹpé ní tààrí ìkẹlẹ̀kẹ̀bí òun náà ni pé látàrí ànẹ́bí wa Adam alayhi salatu wassalam tó fi di àsìkò gbà tí mọ́ bukọ́rí ń bẹ láyé àwọn èèyàn jàǹkẹ̀ jàǹkẹ̀ jàǹkẹ̀ jàǹkẹ̀ nínú ẹ̀sìn àwọn èèyàn jàǹkẹ̀ jàǹkẹ̀ nínú ayé tó ti lọ bóò ní tẹ̀wọ́n ṣe rí ọmọ ọdún méjìdínlógún iná ìlú fi parí ẹ̀lẹ́ ìṣe jáde bóò wá láwa lónìí à nítumọ̀ kẹ́kán akẹ́ni ló tẹ̀mí ayé wa kò tí ẹ̀yìn fọ́ ẹlòmí ọmọ bá jẹ́ akágẹ́ láti wí wí wí wí wí wí síbẹ̀ náà kò tún yà sí ìdóní àbẹ̀lọ́n kọlọ̀bọ̀ sànà ẹnu kọ̀ọ̀kan wa ilé kéwú bẹ káàkiri kálọ̀ kéwú kálọ̀ kéwú à ń ké

àbí àlékù bá ta sàjàrí ọ̀dọ́ ẹni tí mo ti kọ́ tí mo ti yí epo sí alif bá tààfà títí lè yá tí mo fi wá pàdé 24 oún tọ̀ yóò kò ní kéwù yẹn kò ní ìmọ̀gbọ́n ti fẹ́ sọ tẹ́lì gbọ́mi yé o ẹni tó kọ́ tó ti mọ́ tí yẹn fẹ́ kọ́ pé alif bá tààfà ní kèésì àlékù bá tààfà alif àti a alif kẹsọ i alif tó mọ òun ní kèésì àlékù sọ́ọ̀sẹ̀ lókè ní jẹ́ kèésì àlékù sọ́ọ̀sẹ̀ lókè ní jẹ́ yìí táwa fi kọ́ ẹni tó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ yẹn dùn ní òun ò kúrò láyé yẹn pé èdè ní tí ń bá ń sọ̀rọ̀ ìwọ̀n tí ń sọ fún wa yìí ní sí 1995 1994 ẹ wá wo 1994 1995 sí àsìkò táwí 1996 1997 sákòkò táwí ẹni yẹn dòní yìí kò kúrò ní kéwú tó ń wà yẹn dòní ọmọ táyọ ohun tó kéyàn dòní ìwọ̀n tí ń sọ nìyẹn o ẹ wá wo yẹ àkókò sí ọ̀pọ̀lọpọ̀ alára àkókò láre tí máa ibi tí ń bá ń sọ̀rọ̀ ní o gbogbo wa lọ́bẹ́rí o kásàtúnṣe kásàtúnṣe abẹ́ kí wùn tẹ́bá ìtàn sálámà sálámà alẹ́kùn tó lọ asálàmà alẹ́kùn tó lọ ẹgbẹ́gbà tí ó bẹ̀ tẹ́yìn 30 seconds fóòn lọ́pọ̀lọpọ̀ ohun jáde fóòn lọ́pọ̀lọpọ̀ ohun jáde ẹgbẹ́ bó ṣe kọlù ẹlòmí ọkọlù bó ṣe WhatsApp ẹlòmí ọlọ́wọ́ Facebook ẹlòmí ọlọ́wọ́ wala hawla wala quwwata illa billah àdẹ́wò tó gbáyé ni o àdẹ́wò tó gbáyé ní o nígbàtà tí tafi wà ní haram Dr. Lukman Idris kọ́lọ̀ kọ́ bá ṣe dáadáa fún wọn àti wọn tẹ́jọ́ kan láti kí tẹ́bà wọn ni kí máa kéèsà wọn yẹn o kí máa wọ́wọ́ wọn o yìí gbọ́n yọ fóòmù jáde o o tó tẹ́ sẹ́fà ó kà fúbẹ̀ sí yọ fóòmù jáde ẹni tí fídíò ẹni tí kọlù láàrínláà bí ṣẹ̀tàn ṣe ń gba àkókò wà gbogbo ẹ̀mí làwọn asàfúnlọ̀ asàfúnlọ̀ asàfúnlọ̀ alámọ́sẹ̀sẹ̀lá wàbíkẹ̀sẹ̀lá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ní ọmọ tọba fẹ́ràn fún àwọn ọmọ ọmọ wà láì gbìyànjú rẹ̀ kó fi àwọn ọmọ ẹgbẹ́ tàbá kí ìhùn tán kí là máa ń wí gbogbo àwọn ọmọ tó ń lọ ní ẹ̀kọ́ tó ń bẹ ní DSU DSTV SS1 pè wọ́n pé kọ́ wá ṣe àwọn àjọ àwọn là máa ń ṣe lẹ́yìn gbà tàbá kí ìhùn tán kò sì ní sàrà ìmá kí ìhùn ṣùgbọ́n tó bẹ̀ẹ́ kí ìhùn tán báyìí tẹ́ báyìí fún wọn jókòó wọ́n kẹ́ ń ṣe nǹkan mí ní gbogbo àwọn àṣàrù yẹn wọn ò ní ṣe rárá ah, abẹ́lọ́nkọ́lọ́bọ̀ bá lékọ́lá kọmọ ti fi ṣàtọ́nù jẹ́rẹ wa o ṣàtọ́nù tí ń jẹ́rẹ wa lọ kọlọ̀bà kọ́ gbà wá lọ́wọ́ rẹ̀ ọlọ́láhìláhìlọ́lá rọ́bàná dọ́lámnà fúsàná wáyé ńlọm tẹ̀kfìrìlànà wọ́tẹ̀rẹ̀ hàmìnà dáná ìpínlẹ̀